about then and now. Okay. Oluwaseun Fumi Afolabi, thank you so much for the emojis. Thank you. Shona Yetunde says, um, good morning. Good morning. On the order of the okay, I think our time is fast spent. Okay, I think there's a time. For, but thank you so much, Ustans. Appreciate it. It's been a pleasure. Thank, thank you, you so me. much. But quickly, the 500 billion cannot be for workers. If you use it for workers, salary is a continuous thing. Exactly. How would they fund it? So the 500 billion NMP, eh, NLC should leave it and fight their battle and let the money for their salary be included in the budgetary okay. allocation. So it can be a continuous all thing. All right, all right, Ustaz. Thank you very much. Appreciate it. We'll be back again tomorrow. Sir Eddie will be in the building. Don't touch that radio. My name is Binga second Good morning. Fresh 107.9 FM. Professionalism nurtured by experience. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. And use the Fresh FM app. Review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. ojoojúmọ́ níbi gbogbo tá a ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wa àkíyín àkú ojúmọ́ o àkú bójú ọjọ́ ṣe rí àkú iṣẹ́ àná gbogbo ọpẹ́ gbogbo yìn gbogbo ògo fọlọ́dúnmarè tó tún kà wá mọ́ ìsọ̀rí àwọ̀ èèyàn tó ṣẹ́kù lágbára Elédùmarè àánú Ọlọ́run kò ní ká kúrò lórí wa ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn àgbérùgbé sọ̀ròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wọlé ló ní yàjóyàjó ló ní pìnkínpìnkín o èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ́ èdè èdè tó ń bẹ lúgbúlùgbónú kan gá mi láàárọ̀ yìí Mósè Fákẹ́yẹ òun náà ti wà nínú ilé ẹ̀yin tẹ́ bá wà lójú òpó Facebook ẹ lórí ọ̀fẹ́ láti máa rí ṣùgbọ́n ó ń ṣàwọn àkànṣe ọ̀rọ̀ nípa ìròyìn lónìrànà àwọn ìwé ìròyìn eléyìí tó kó wọlé gbogbo ẹ̀ ló ń gbọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ jẹ́ kí n tọ́ máìkì ẹ jẹ́ kí n tú ilẹ̀ ó gbọ́ gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àwọn ìwé ìròyìn eléyìí tó kó wọlé kódà ibo ló gbàdé bí gbogbo ẹ̀gán ló ń kọ́ pépà newspaper tó ń kọ́ mi tó tó tó lọ́wọ́ ẹ̀ ìbò náà rí nǹkan. wọ́n tẹ̀nà ọ̀nà rí page six yẹn ní orí bíríìjì àlọ́mọ́ṣúárì ọmọ kan pè mí ó ní ẹ ló sà mọ́ọ̀sẹ̀ pépà fẹ́lẹ̀ rẹ lọ́wọ́ ẹ lórí báìkì àti bá rí page six pọ́ǹsì lórí àlọ́mọ́ṣúárì. máa gbọ́ máa gbọ́ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ a gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ ká ṣe ṣó mọ̀ pé mélòó ló fẹ́ kà nínú eyín adípèlé hmm. kí ló ti ń ṣẹja ńlé olúwẹ̀rí o ti fẹ́ ṣègèrè nílé sédòsédò kí ló ti ń ṣọkọ́ nílé ajíroko ó pọ̀ nílẹ̀ ó pọ̀ bí yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ tí òkun ni ibi tí òkun bá ti ń ru gàlégàlé lọ́wọ́ ẹ wí fún odò kéékèèké àti kànga kí wọ́n wábì kan ṣe wọ̀ sí. ojú wa ò ní ríbi lónìí. àwọn pastors àkàmà yìí etí wa ò ní gbọ́ bí. ìwọ gbọ́ orí kan sọ pé ẹ lọ mú ẹ lọ bu iyẹ̀pẹ̀ nù kànga wa kànga ò gbà wọ̀ sí iyẹ̀pẹ̀ tí òkun náà lọ ń bù. káre ọmọ tó bá fẹ́ ṣe photo shoot ìwọ rí kí yẹ ẹ ní ya dúró sí ti kànga ṣé wọ́n ṣe photo shoot ń bẹ̀rẹ̀. ṣé inú kànga dà ni wọ́n ń súnmọ́ <laughs> ni wọ́n ń sá fún kànga wọ́n wá kànga wọ́n wá gbé kànga sádùá ni ẹ kọ́ fa ẹ o kànga buku. ẹ káàárọ̀ mo ṣèfàkẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ojú wa ò ní rí bi àfẹ́mọ̀tẹ́tọ́tù. ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí la máa kọ́kọ́ fi ṣírí ẹ̀ o níbi tá a ti rí àkórí eléyìí tó ń sọ wípé bó bá ti kán sójú ìṣe ló yẹ kó kán sáyà o àkọlé yẹlẹlẹ yìí tó ń sọ wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nlc òun ló mà jẹ́ wípé wọ́n ń fi apá jánu báyìí o wọ́n sì ń fajúrò lórí ìbéèrè eléyìí tí aláṣẹ tinubu tó ń béèrè wípé kí owó kan eléyìí tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù tí wọ́n ti fi pamọ́ nínú owó ìrànwọ́ epo pẹtiróòlù tí wọ́n ti yọ kúrò wípé wọ́n fẹ́ lò ó wà ní ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti fajúrò wípé eléyìí kọ́ la nílò lásìkò yìí ìparẹ́ tó fẹ́ ní ìyẹn kọ́ ló kàn wá bí kì í ṣe pé ọ̀rọ̀ nípa owó oṣù wa ẹ jẹ́ kó rú gọ́gọ́ pẹ̀lú ìdá ọ̀ọ́dúnrún three hundred percent ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn punch. akaba tó gbéni sókè tún lè padà gbéni sánlẹ̀ èní gangan láàmọ́nú odó tí wọ́n dọ̀rùn lásì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìmẹ́fìlè bí wọ́n ṣe fi sí àhámọ́ ikọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ilé ẹjọ́ máa gbé ìdájọ́ kalẹ̀ lónìí gangan nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà o tó ń sọ wípé a ò lè torí kí ọ̀yà má sá lọ ká má lè wúkọ̀ àkọlé yẹn rèé o níbi tí ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilé wa tó ti ń sọ wípé ṣe é rí ètò ìbójú àánú wò ìyẹn amnesty fáwọn alákatakítí àtàwọn agbésùmọ̀mí kò lè sáàyè fún o punch ló ti ń wó ṣùkù. kíkẹ́ lọ́mọ àti jùmọ̀kẹ́ tó fira ẹ̀ sáàyè kíkẹ́ làákẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àmẹ́chí ẹgbẹ́ òṣèlú apc sọ̀rọ̀ látẹnu ọ̀kan pàtàkì lẹ́gbẹ́ òṣèlú apc pé ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lórí ọ̀rọ̀ àyànnisípò ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà o tó ń sọ wípé kéwú là á parí ìmọ̀ ò lópin o níwọ̀n ìgbà tí ẹ̀dá bá ṣì mí yóò máa kúrò látinú alágbálúgbú ìmọ̀ kan sí alágbálúgbú mọ̀ mí ìbádà o kẹ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa ti fún tẹ̀dọ̀ tòun ti kúlẹ̀kúlẹ̀ ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde ayárabíàṣá olórí àwọn òṣìṣẹ́ ọba kan ní ìpínlẹ̀ èkó ló sọ fún àwọn òṣìṣẹ́ ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ́ǹchì ló ti ń bọ̀. màálùú tó gbé fúlàní ṣánlẹ̀ pọ̀ tó wá sá lọ sápamọ́ sọ́dọ̀ alápàtà ọ̀rọ̀ sì wà lágboolé lódúfà fún ìròyìn tọwọ́ mímbà bílẹ̀gbọ̀n asòfin àgbà orílẹ̀-èdè yìí ti tẹ́ pẹpẹ ìwádìí kan ìlànà IPPIS lórí ẹ̀sùn ìwà jìbìtì ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà ni mo ti rí eléyìí tó ń sọ wípé ilé tá a bá máa jágbó tá a bá máa gbé jágbó játọ̀ kò yẹ kí kókó ibẹ̀ kó ti máa ti da ìpanijẹ́ ò ṣe rí lórí ọ̀rọ̀ ìkéde òun ìséde oníkónílégbélé eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra IPOB tí wọ́n kéde rẹ̀ ọ̀gá àgbà pátá fáwọn ológun ló ti pàṣẹ ò wípé ṣe rí ibùbá àwọn ọmọ ẹgbẹ́ IPOB yìí dín ẹlọ́gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tinú tẹ̀yìn ó lùtẹ̀ sínú ìwé ìròyìn punch. tó bá ku èyí kan gángan lẹ́nu ejò orú ẹ̀ fẹ́ẹ̀ lágbára ju ìgbà ẹ̀yìn lọ lódìfá fún ìròyìn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú olóyè ládọjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ tòun ti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ mọ̀ ẹ̀rọ ṣèyí mákindé láìpẹ́ yìí tí wọ́n gbé adé lé àwọn ọba kan àwọn olóyè tí wọ́n sún sókè ládọjà gbé ìgbésẹ̀ o ẹ ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà níbi tí mo ti rí àkórí yìí o tó ń sọ wípé ìyá pàdímọ̀ gbẹnu ọmọ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ o wọ́n ní baálé ilé tó ń bá wọn pító ẹran kò lè mẹjọ́ lè dà lẹ́yìn tí ọbásanjọ́ tó ṣíṣọ lójú àwọn ọ̀rọ̀ kan wáyà mi àtìkù ò tiẹ̀ tó bẹ́ẹ̀ láti pè mí lálájẹ alájẹbí àbálájẹ rákábà autumn ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch bí ò bá sì ti ọlọ́gbọ́n tó gbàmọ̀ràn lẹ́nu àgbà àgbàdá lásán lẹ́ẹ̀mà wò lẹ́yìn ẹ̀tù bí ẹ̀tù bá lọ tán ọlọ́gbọ́n gbé àgbàdá ẹ̀ lélé kọ́rọ̀ má bàa rí bẹ́ẹ̀ màlálà ní kò sí èyíkéyìí nínú àwọn ọmọ lórílẹ̀‐èdè yìí tí ò gbọ́dọ̀ má ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ àtẹ̀kọ́ tó kù ìjọba àpapọ̀ ló ń bá wí ibi òjò bá ṣú sí lánàdó ẹni sí ìwé ìròyìn the punch. ìwé ìròyìn punch lèmi náà wà ó tó ń sọ wípé a kì í ṣẹ̀ṣẹ̀ kọ́ lọ́mọ mẹ́ta wípé kó tọrọ ọmọ ṣe ṣe rí alágbálúgbù tó ń ti àgbọ̀n ọgbẹ́ ìrírí ohun ìmọ̀ eléyìí tí Tinubu ní yóò fi kó ipa tó láàmì láàka o nínú ìdàgbàsókè àjọ ECOWAS ìgbìmọ̀ àwọn ọmọ Nàìjíríà kan eléyìí tí ń bẹ lókè òkun diaspora committee ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn sponge. ẹ lọ wá ọgbẹ́ kún ọgbọ́n kẹ́ ẹ wá ìmọ̀ kún ìmọ̀ torí kí ló pọ́n kí ló pọ́n ó yàtọ̀tọ̀ síra wọn èèyàn á máa pọn mọ ìpọ̀n tá a pọn mọ́ yàtọ̀ sí ti báàgì bá a ti ṣe ń pọ́n ọ̀lẹ̀ ó lè ìfẹ́ jọ ti mọ́ínmọ́ín àtẹ̀kọ́ ó wà nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí bá a ti ń ṣọdún múláwá là ń ṣọdún lásàmájà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn wọn ti kéde ò gbogbo ogúnjọ́ oṣù kẹjọ gẹ́gẹ́ bí àyájọ́ ìṣẹ̀ṣe ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch ni mo ṣì wà níbẹ̀ ni odù ọpọ́n odù ìròyìn ti gbé ìròyìn kan jáde tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pa á láṣẹ wípé ẹ bẹ̀rẹ̀ sí ní fínà òfin mọ́ wọn kẹ́ ẹ sì jẹ́ kí wọ́n jó lamba pa gbogbo àwọn tó ń ba àwọn nǹkan àti irinṣẹ́ tí wọ́n ń lò fún afárá jẹ̀ǹran ni tá a mọ̀ sí second niger bridge jẹ́ ẹ fọwọ́ òfin mú wọn torí bí atúnlùṣe bá ń túnlùṣe tí a dà lóru bá ń dà lóru bá dà lóru bá lòun ò ní gbọ́ atúnlùṣe gan ò ní gbà the punch ló kọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká máa lọ sójú ọjà sáwọn. nìṣó. ta ni òróró yan tó kún fún àánú ọlọ́run ṣàmúlò àlọ́ yóò tún ṣe yánú láyé gbogbo ènìyàn. gbogbo olùgbé abẹ́kúta o. láyé tí wọ́n lè ṣàmúlò àlọ́ bàbá adámi mọ́kàn tí wọ́n nàìjíríà láti Jerúsálẹ̀. dìde. táwọn gbàlẹ̀ wọ́gun. tó ń fọ olórí wòlíì sàmúlò alábàbà dánímọ́gò bá yí o. ìwọ náà wàá gba ìyanu kíákíá. ká tó pàdé nù pàdé alágbára ọlọ́dọọdún yẹn. ogun àkọ́bí pẹ̀lú wòlíì méje láàrin wákàtí méje lọ́sẹ̀ tó ń bọ̀. àmọ́ sunday ọ̀sẹ̀ yìí sixteen july. aago méje òwúrọ̀ seven a.m. ní sàmúlò alábàbà dánímọ́gò. wọ́n ti máa da òróró ìgbẹ́dìde sórí gbogbo lábẹ́ òkúta máa sọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ ó yá jẹ́ àlọ́ gbàdúrà. ibi ìgbafẹ́ àgbà ìyanu Disneyland mo dé tọ́wá yìí. o ní àǹfààní ìrìn ọ̀fẹ́ lọ síbi ìgbafẹ́ Disneyland nínú àkànṣe oríire indomie òfa wúrà ìwọ́sà àti ra indomie olóṣùn àádọ́rin gíráàmù kó o sì wá òfa wúrà nù rẹ̀ jáde lọ sórí ayélujára www.indomie.ng/goldenmagnetpromo láti fi orúkọ sílẹ̀ kó o sì ti àkànṣe nọ́mbà òfa rẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n bá yege nísọ̀rí òfa fàdákà ni wọ́n láǹfààní àti jẹ ojúlówó ẹ̀bùn iyebíye ni kó o rí ayò eléré indomie table kan tó o lè dàpọ̀ mọ́ àwọn àkójọ eléré tó o ti ní tẹ́lẹ̀ ètò òfin àti ìlànà wà ọmọ ìyẹ̀rú òkín ò máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi wọ́n lára ò mókun ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi iṣan ara ń fà mí so oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìgbàrúkọ jẹ́ tèmi. eléèrè dáadáa láì tí ìdàgbà tó bẹ́ẹ̀ gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn ohun tí wọ́n ń sọ ni pé kálọ̀rì gògì mustif capsule wọ́n ní e ah, capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú Abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ trado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀ ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ wa àròpọ̀ àti àyọkúrò la fẹ́ kọ́ nípa ẹ̀ lónìí ẹ̀bùn bẹ o fẹ́ni tó bá gba ìbéèrè yẹn dáadáa ó yá ọ̀gbẹ́ni adéwálé ọlásùnkànmí fi mílíọ̀nù mẹ́sàn-án àti ọgọ́rùn-ún mẹ́ta náírà kọ́ three bedroom flat ọgọ́rùn-ún mẹ́rin náírà làwọn tó ya ilé náà gbé ń san lọ́dọọdún ó dà ọdún mélòó gan ni wọ́n máa fi ya ilé náà gbé kówó tán fi kọ́lé náà tó pé ṣàárẹ̀ ni tó gbà twenty three years and three months. bí ìyẹn ẹ̀gbá tó wà ní ìdí òrí iléeṣẹ́ àwọn Abẹ́òkúta dípò three million tí wọ́n ń one point five million lẹ́ máa rà báyìí King City ládojúkọ Alámọ̀lá barracks Randa Abẹ́òkúta lẹ́ máa rà báyìí ní two million naira dípò four million naira bákan náà NITC wà sẹ́mi seven point five million lẹ́ máa rà dípò fifteen million naira owó ìlàjì púlọ̀tì lẹ́ máa fi ra odidi kan ó yá zero eight zero 92 94 48 48 July 20 làǹfààní yìí máa wá sópin o. a padà dé abalẹ̀ gùdẹ̀ látojú ọjà bẹ̀ǹbẹ́ ò ní ṣìwé agogo ò ní ṣìsọ nílé odò bẹ̀rẹ̀ sí ní miṣẹ́rẹ́ ìròyìn. ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ó ti yá o torí wọ́n ní tó bá ti yá kì í tún pẹ́ mọ́ èèyàn kì í gbowó àlè tó kó láràn gini ṣà ń ṣeun. bẹ́ẹ̀ni ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí la kọ́kọ́ fẹ́ fi ṣídì ẹ̀wò tó ń sọ wípé àyàngbẹ ajádùn lóòótọ́ ṣùgbọ́n kinní kan di pé ajá gbẹ àkọlé yẹlẹ́lẹ́yìí tó ń sọ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ nsc wọ́n fẹ̀hónú wọn o lórí lórí ìbéèrè aláṣẹ Tinubu fún ti bílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta eléyìí tó wà fún owó ìrànwọ́ epo petrol tí wọ́n ti yọ nígbà tí wọ́n ń béèrè fún àlékún owó oṣù wọn sí ìdá ọ̀ọ́dúnrún three hundred percent gẹ́gẹ́ bí aṣeríkà wọ́n ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà nsc àti àwọn ẹlẹgbẹ́ wọn látinú ẹgbẹ́ òṣìṣẹ́ tuc òun ló jẹ́ wípé wọ́n ti sọ pé àwọn ò faramọ́ ìbéèrè kan eléyìí tí aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu tó ń béèrè lọ́wọ́ ẹlẹ́gbọ̀n aṣòfin àpapọ̀ wípé kí wọ́n buwọ́lù owó ìrànwọ́ tòun ti owó ìjẹ̀rùn eléyìí tó lọ bíi bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta eléyìí tí wọ́n ti yọ kúrò nínú owó ìrànwọ́ epo petro lójú ọ̀nà àti ojútùú ayérayé sí ìpèníjà tó ń kojú àwọn èèyàn àtàwọn òṣìṣẹ́ látàrí yanpọ̀yanpọ̀n eléyìí tó tẹ̀yìn bí wọ́n ṣe yọwọ́ ìrànwọ́ epo petro kúrò yanpọ̀yanpọ̀n tó tẹ̀yìn níbẹ̀ làwọn òṣìṣẹ́ ni wọ́n ti wá ń sọ pé eléyìí kọ́ ló kàn ẹ ṣe bá wa jẹ́ kí owó ọ̀yà owó oṣù wa kó túbọ̀ ru gọ́gọ́ pẹ̀lú ìdá ọ̀ọ́dúnrún lójú ọ̀nà àti jẹ́ kí gbogbo àwọn òṣìṣẹ́ kí wọ́n lè lóore ọ̀fẹ́ láti máa ra nǹkan bí apá wọn ṣe kà kápá wọn kó lè máa kà bí gbogbo nǹkan ṣe rí lásìkò yìí tí gbogbo ọjà tó gbówó lórí tó sì jẹ́ pé owó oṣù ojú kan rigidi báyìí òun ló dúró sí lọ́jọ́rú àná òun ni wọ́n buwọ́lù owó tó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù tó jẹ́ owó ìrànwọ́ náà kí wọ́n lè ṣàmúlò rẹ̀ láti fi mú ìdẹ̀rùn bá gbogbo ará ìlú ìwé tí Tinubu kọ òun ló wà nínú lẹ́tà kan tó fi ṣọwọ́ sílẹ̀gbọ́n aṣòfin àpapọ̀ tí wọ́n sì kà á láti kàṣẹ olórílẹ̀gbìmọ̀ aṣojú Tajudeen Abbas ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ló lù tẹ̀ sí o. ṣé àfihàn wo ìlóde adé fún Ajíbọ́lá ti ń ṣàwo yèyé elékùrú lọ́jà ìjìgbò mẹ́kùn Ajíbọ́lá ṣayé òní ire ló dúfá fún ìròyìn tọ́wọ́ mi níbi tí aṣojú àjọ ìṣọ̀kan àgbáyé ti ké gbàǹjarè sí ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀pẹ̀lẹ̀ aláṣẹ náà sì fèsì padà bí igbákejì aláṣẹ orílẹ̀-èdè yìí kashim shettima ṣe sọ lọ́jọ́rú àná wípé ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu kò fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ àwọn ọmọdé pàápàá àwọn ọmọdé tó jẹ́ obìnrin torí wọ́n ní ipa púpọ̀ láti kó ní ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ti gbáradì tán lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ obìnrin àti láti má ṣe fi àyè gba ìfojú ẹni gbọ̀gànná ṣíṣe àwọn obìnrin níwọ̀sí lásìkò gbà tó ń gbàlejò àwọn aṣojú tó wá láti ọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé èyí tí akọ̀wé àgbà fún àjọ igbákejì akọ̀wé àgbà àjọ ìṣọ̀kan àgbáyé náà tó jẹ́ alága ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké àti ìdàgbàsókè lórílẹ̀‐èdè arábìnrin Amina Mohammed yọjú sí àgbàlá aláṣẹ níbi tí igbákejì aláṣẹ orílẹ̀‐èdè yìí ti tẹ́wọ́ gbà wọ́n kí wọ́n káàbọ̀ lẹ́yìn ìgbà tí ó fi kùn lóko tán pẹ̀lú igbákejì aláṣẹ ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ohun pàtàkì tó ta wáǹdì kan torí àlùjọ́nà ọmọ gìgìrísẹ̀ òbí ló wà ti pé ẹ̀ ń fẹ́ jèrè ọmọ òun náà láti gbìyànjú kó kọ́kọ́ ṣe akitiyan ṣáájú dàlàbò mi dàlàbò mi ẹ̀ ń bá dàlàbò ọmọ lọ́mọ ń padà bọ̀ wá dàlàbò láti fi ọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ obìnrin kó má kàn jẹ́ pé bí wọ́n bá ti ń bàlágà ó di wọ̀ nínú àwọn ìlànà burúkú èyí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ nù wọn máa fojú gbògànà lọ́nà tí ò tọ́ ṣùgbọ́n ìfọwọ́sọ̀yà igbákejì aláṣẹ Kashim Shettima ti sọ ọ́ di mímọ̀ wípé ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu kò fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ pàápàá àwọn ọmọ obìnrin tó jẹ́ ọmọ obìnrin kéékèèké lórílẹ̀‐èdè nàìjíríà ó gùn jàǹràǹjàǹràn béèyàn bá dáná bí ejò ṣe gùn kò sígbà téèyàn ò ní múná kan ilé ẹlòmíì ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch yẹn náà lélẹ́yìí wà níbi tí mo ti gan ní àkórí eléyìí o tó ń sọ wípé ọmọ tí wọ́n ń lé bọ̀ láti ta tó wá ń sọ wípé bàbá olójú wòǹkò wòǹkò yìí ẹ jẹ́ kí n sádìyìn ó túmọ̀ sí pé àjẹkún ìyà òun ni yóò jẹ ò àkọlé yẹn lélẹ́yìí tó ń sọ wípé iléeṣẹ́ ológun ilẹ̀ wa wọ́n mà ti jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí àwọn alákatakítí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá àtàwọn agbésùmọ̀mí yìí kò kò ní sáàyè fún ètò ìbójú àánú wò wọ́n ti ṣe nǹkan tí ò yẹ kẹ́nìkan ṣe ẹ jẹ́ kí ojú wọn kó rí nǹkan tẹ́nìkan rí o níbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe rí lẹ́lẹ́kùnrẹ́rẹ́ lóníkúlẹ̀kúlẹ̀ wọ́n ní ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ wa ọ̀gágun Tarid Lagbaja òun ló mà ti ṣe lòdì sí ètò ìbójú àánúwò kan eléyìí tí wọ́n sọ pé àwọn kan ń gbé fẹ́ gbé kalẹ̀ àti wípé tí àwọn kan lọ̀rọ̀ sí ẹ̀dá tí ọwọ́ ti tó náà tí wọ́n ra wẹ́ẹ̀pẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n ṣètò ìbójú àánúwò ìyẹn amnesty kí wọ́n ṣe é fáwọn o níbẹ̀ ni ọ̀gá àgbà àwọn ológun ló ti wá kọ̀ jálẹ̀ wípé kò lè sáàyè fihàn ètò ìbójú àánúwò fáwọn agbésùmọ̀mí àtàwọn alákatakítì tí wọ́n ń da orílẹ̀-èdè yìí láàmú ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ wa òun ló jẹ́ kó di mímọ̀ wípé ṣáájú àkókò yìí òun làwọn ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìbójú àánú wò kalẹ̀ o tó sì jẹ́ pé ìṣe lọ̀pọ̀lọpọ̀ wọn ìṣe ni wọ́n ṣe àǹfààní náà lò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ìṣe ni wọ́n fojú tẹ́ńbẹ́lú rẹ̀ ó wá jẹ́ kó di mímọ̀ pé dípò kí ìsọ̀rí àwọn èèyàn eléyìí tí wọ́n gbé ètò òun kalẹ̀ fún dípò kí wọ́n ní àyípadà ọkàn ṣùgbọ́n ìṣe ni wọ́n tún rí àǹfààní náà gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ láti máa tún kó èrò tí wọ́n sì ń tẹ̀s tẹ̀síwájú láti máa kọlu àwọ̀ èèyàn eléyìí tí wọ́n ṣẹ̀ tí wọ́n rò lágbájá ló sọ̀rọ̀ nígbà tí gómìnà ìpínlẹ̀ sanfara Dáúdà Lawal tó ṣe àbẹ̀wò sí i nílùú Àbújá lọ́jọ́rú àná ṣe onípèníjà ojú tó fọ̀pá gún elégbò lẹ́sẹ̀ ni kì í jẹ́ kí wọ́n ṣàánú alágbe pọ́ǹchì ló wà. ọba tó jẹ táràlú ń jẹun àjẹyó àti èyí tó jẹ táyé oúnjẹ rí aráàlú ní àrísá gbogbo wọn pátá orúkọ wọn wà nínú ìtàn ṣùgbọ́n bá a bá wá rí ẹni tó ń gbìyànjú ṣakitiyan láti lè yọ wá kúrò nínú ìpèníjà àti rògbòdìyàn bá a bá kírun ẹni bẹ́ẹ̀ lẹ́yìn kò léèwọ̀ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà tí wọ́n jọ wà ní gbèdéke kan náà níbi ọdún 1999 ìyẹn Lucky Igbeneghu sọ lọ́jọ́rú àná wípé gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ á ṣe sùúrù fún bàbá Bọ́lá Ahmed Tinubu oní ìṣàkóso Ti aláṣẹ bọ́lá ahmed tinubu ń tukọ̀ rẹ̀ lọ́wọ́ yìí ó ní àwọn àgbékalẹ̀ àti ètò bá a ṣe ń wo sàkún ẹ̀ àgbá òfìfo kọ́ nǹkan bẹ nínú àgbá náà tó ṣe pé ó sì máa jẹ́ àǹfààní àti nǹkan ìtura o lórí àwọn ìgbésẹ̀ tí bàbá náà gbé lọ́wọ́ báyìí la gbọ́ pé lóòótọ́ bàbá ti jáwọ́ kúrò lọ́rọ̀ àyànwó ìrànwọ́ orí epo subsidy ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe yọwọ́ kúrò nínú yíyọwọ́ ìrànwọ́ orí epo subsidy ó láǹfààní tó pọ̀ o torí gbogbo wa náà lájọ máa jẹ mùdùnmúdùn ìgbádùn rẹ̀ nígbà tí gbogbo ẹ̀ bá jiná tán tí taríro làákọlà àti pé àsìkò tí àgbẹ̀ bá ń gbin nǹkan irè lóko bí ẹni pé àgbẹ̀ a máa ṣe akitiyan lọ́tún àtòsí bó bá di pé èrè oko ọ̀hún jiná tán tó ń tú pùkẹ̀ àti pé láńgbé tó bẹ̀rẹ̀ sí ní fọ́pẹ̀kẹ̀ lórí iná ìgbádùn àti yàjàtò ẹ̀kẹ́ àgbẹ̀ náà ní gbogbo àmọ́ àṣewọ̀ sí ní báyìí àsìkò tá a fi ń ṣe akitiyan lọ́wọ́ kí nǹkan tá à ń ṣe lórí iná kan fi jiná ni ẹ ṣe sùúrù fún ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu láìpẹ́ láì jìnnà gbogbo àwọn ìgbìyànjú bàbá yìí ló máa mú èso rere jáde àsìkò díẹ̀ náà ni ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch yẹn náà níbẹ̀ ni mo ti rí àkórí eléyìí tó ń sọ wípé ibi tí ayé bá ń yí sí òun ló yẹ ká máa bá wọn yí sí o bẹ́ẹ̀ kẹ̀rí barista olóògbé ló kọrin gbà náà ó ní bó bá jẹ́ pé ṣajẹ ló láyé ẹ̀jẹ̀ àjọ máa kọ́ ò eléyìí ló lọ ní ìbámu pẹ̀lú ròyìn ẹ̀ tó ń sọ wípé ẹ tètè yá lọ́wọ́ ọgbọ́n kún ọgbọ́n kẹ́ ẹ wá ìmọ̀ kún ìmọ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde torí pé ibi táyé ń tẹ̀ sí rèé o olórí àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ èkó òun ló sọ fáwọn òṣìṣẹ́ ọba bẹ́ẹ̀ o àríkà wípé olórí lẹ́nu iṣẹ́ ọba nípínlẹ̀ èkó ọ̀gbẹ́ni akeem muri okunola lọ́jọ́rú àná òun ló ti tẹnumọ́ ìdí pàtàkì tí gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà tí wọ́n fi gbọ́dọ̀ mọ kúlẹ̀kúlẹ̀ àpàdé àlùdè nípa ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde látàrí bí nǹkan ṣe rí lásìkò yìí tó jẹ́ wípé ìwọ tó bá ti mọ̀ ń pa ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde eléré tó sì jẹ́ òṣìṣẹ́ ọba àgbọ̀nrín èṣí òun ló ń jẹ lọ́bẹ̀ o ibi táyé ti kúrò ibẹ̀ ni wọ́n sì wà ó fi kọ́ńlá rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ èkó òun ló ń tẹ̀síwájú láti máa ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde ìlànà ti gbà lóde lẹ́nu iṣẹ́ ọba látàrí bí nǹkan bó ṣe rí lásìkò yìí nígbà tó wá ń sọ̀rọ̀ lásìkò ìdánilẹ́kọ̀ọ́ kan tó wáyé lọ́jọ́rú àná ní aláùsá ìkẹjà gẹ́gẹ́ bí arapa ètò eléyìí tí wọ́n là kalẹ̀ fún ti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn òṣìṣẹ́ ọba tọdún 2023 olórí lẹ́nu iṣẹ́ ọba náà òun ló jẹ́ kó di mímọ̀ wípé lásìkò yìí ìmọ̀rọ̀ ti gbà lóde ti fún tẹ̀dọ̀ ìkànsíra ẹni nílànà ti gbà lóde gbogbo rẹ̀ pátápátá òun ló gbọ́dọ̀ di omi ara àti ẹ̀jẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba lásìkò yìí ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wá. àìríṣe ló ń ṣokùnfà àìríjẹ àìríjẹ rímu ló ń ṣonígbọ̀wọ́ ìbànújẹ́ ìbànújẹ́ ló sì lè dá ẹ̀mí ẹ̀dá légbodò Èdùmàrè má fi wá sínú wàhálà ó ṣàmì. àmì o. látàpá abẹ kó tó di pé màá mú ìròyìn tọ́wọ́ mi bàyè jẹ́ àkọ́kọ́ sáré yọjú sójú ọjà. Oh, yeah. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣe ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopf ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ọdún méjì ìdíje nìyí o tílé iṣẹ́ Onyx Geo Services ti ń dẹ̀rín pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó bíntín. ní báyìí ẹ jẹ́ jọ ṣayẹyẹ àyájọ́ ọdún keje ilé iṣẹ́ Onyx Geo Services ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. Be a beneficiary of this great offer coming from Onyx Geo Services for you. Enjoy discount on survey, free borehole diagnosis and discount on drilling. ilé iṣẹ́ Onyx Geo Services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo èèyàn láwọn agbègbè tíyà omi ti ń jẹ wọ́n. àgbọn omi omi la ó máa pọn. ẹ̀ẹ́dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ́ẹ̀ yẹ ilẹ̀ rẹ wò. fún bọ́ọ̀ gbígbẹ́lẹ́dínwó. wọ́n á bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank Oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services omi mímu ti dìrọ̀rùn pẹ̀lú ìfàmì òróró yan tó kún fún àánú ọlọ́run ṣàmúlò àlọ́yọ̀ tún ṣe yánú láàyè gbogbo ènìyàn. gbogbo olùgbé abẹ́kúta o. láyé tí wọ́n lè ṣàmúlò àlọ́ bàbá adámi mọ́kò tí wọ́n nàìjíríà láti Jerusalem. ìgbà àkọ́kọ́ tí bàbá máa wọ̀lú abẹ́kúta rẹ̀ o. sunday ọ̀sẹ̀ yìí sixteenth july. látàgọ́ méje òwúrọ̀ seven a.m. òwúrọ̀ mercy. àánú ṣe tó fẹ́ yẹjú ọ̀rọ̀ oníbojúkọ èèyàn. ìwọ náà máa ń bọ̀. wá tẹ́lẹ̀ rẹ sábẹ́ orí ọ̀fẹ́ àti fàmì òròyìn agbára. tí ọlọ́run fi ń gbà àwọn èèyàn dìde. táwọn gbàlẹ̀ wọ́gun. tó ń fa olórí ìwòlé sàmúlò alábàbà dámímọ́gò bá yí o. ìwọ náà wàá gba ìyanu kíákíá. kátó pàdé pàdé wòlíì sàmúlò ọlọ́bàbà dábìmọ́gò wọ́n ti máa da òróró ìgbẹ́dìde sóyè gbogbo èèyàn. tẹ̀sí ẹ̀sìn grace of mercy dramonte tó wà lẹ́yìn conference hotel máa gbọ́ òkè mọ́ sùn lábẹ́ òkúta àánú máa sọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ ó yájẹ́ àlọ́ gbàdúrà lọ́tùnlọ́tùn lọ́jọ́ yọ iléeṣẹ́ IAS tún dé lára ọ̀tún fún ẹ̀yin náà tẹ́ fẹ́ fi òní múra sílẹ̀ dé ọ̀la ilẹ̀kùn ẹ̀dínwó tí ò láfiwé ti ń sọ ní ìdọ̀lọ́rọ̀ wà ní ṣíṣí sílẹ̀ lórí àwọn ilẹ̀ wa méjì yìí àkọ́kọ́ ni ayọ̀bámi ìtọ̀ tó wà ní àṣepọ̀ ọ̀bàdà òkú ládojúkọ ọbásanjọ́ farms abẹ́òkúta two hundred and fifty thousand naira lẹ́ máa ra five hundred thousand naira four hundred and fifty thousand naira lẹ́ máa ra one million naira six hundred thousand naira lẹ́ máa ra one point five million naira ìsinmi ẹ̀gbá lílẹ̀ iléeṣẹ́ ias táwọn èèyàn ń pò kíkí ẹ̀ lọ́wọ́ yìí ìdí òrì iléeṣẹ́ àwọn abẹ́òkúta ló wà one point five million naira lẹ́ máa ra púlọ̀tì kan dípò three million naira tí wọ́n ń ta ilẹ̀ ní àdúgbò yẹn two point five million naira lẹ́ máa ra púlọ̀tì méjì dípò six million naira three point five million naira lẹ́ máa ra púlọ̀tì mẹ́ta dípò nine million naira pé zero eight zero ninety two ninety four forty eight forty eight july twenty lànfààní yìí máa wá sópin o. Bye. ṣì wà ó ṣì ń wó ṣùkùṣùkùṣùkù ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ ṣì ń mì ṣẹṣẹṣẹṣẹṣẹ lórí afẹ́fẹ́ yìí tí ọba ń lé tí ọba ló kó leléyìí one oh seven point nine fm lójú ọ̀nà tó já síbí aago mẹ́jọ àbọ̀ la wà ó yá kà síwájú. gúdúgúdú ọlọ́jà wọ àgẹ̀rẹ̀ bàbá àwọn òlù fresh gẹ́gẹ́ bó ti sọ ìròyìn tọ́wọ́ mi padà tún bà nìyí tó ní bọ́wọ́ tó máa ń jẹ bí ò bá fún òsì jẹ ọwọ́ a máa dá ọwọ́ lóró ni lọ̀rọ̀ dà ní gómìnà ìpínlẹ̀ ìpínlẹ̀ niger yẹn malam malam umar bago ṣe kọ ìgbésẹ̀ kan tí wọ́n fẹ́ gbé lẹ́ka ètò ẹ̀kọ́ ń bẹ̀ wípé ọ̀rọ̀ ẹ̀kọ́ á yàtọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tí wọn ò sì ní fi ọwọ́ pàtàkì mú ọ̀rọ̀ àwọn àgbékalẹ̀ àwọn ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ gbogbo tí ọmọ tí ò bá ti ṣe déédéé tàbí ṣe dáadáa lẹ́nu ẹ̀kọ́ á bẹ̀rẹ̀ sí ní di àgbéjù sí ọ̀tọ̀ gómìnà sọ èyí di mímọ̀ wípé òun ò faramọ́ ìlànà àti ìgbésẹ̀ èyí tí wọ́n fẹ́ gbé náà lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ńbẹ̀ kí wọ́n yáa kó gbogbo ọmọ pọ̀ lùbọ́n ni dà wọ́n papọ̀ tọ́ wọn pọ̀ torí ọpọlọ ò dọ́gba ọmọ míì tètè ń mọ̀ àwọn míì á sì pẹ́ díẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní mọ ọ̀nà ibi olùkọ́ ń tọ́ka ọ̀rọ̀ sí i ó ní bó bá wá rí bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ kí kálukú wà ní gbèdéke ìpele tó fi lè tètè rọ́nà lọ ní tiẹ̀ àwọn tí wọ́n á máa pète àwọn ẹ̀kọ́ṣẹ́ àti ìlànà ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ fún lọ́tún àtòsí nínú ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ wà kì í ṣe gbogbo wọn náà ni wọ́n lè jọ tọ̀nà kan náà tàbí jọ ní òye kan náà papọ̀ lẹ́ẹ̀kan náà ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ìwé ìròyìn punch yẹn náà ni mo ti rí eléyìí tó ń sọ wípé bójú akátá léwò ẹnu adìyẹ kọ́ ni wọn yóò ti gbọ́ ò lẹ́yìn tí ọbásanjọ́ tó ṣiṣọ́ lójú àwọn ọ̀rọ̀ kan wáyà mi àtìkù tó bẹ́ẹ̀ láti pè mí lálájẹbanu alájẹbì autumn ló wí bẹ́ẹ̀ áríkà wípé gómìnà tó ṣẹ̀ fi ipò sílẹ̀ ní ìpínlẹ̀ benue samuel otom òun ló ti sọ̀rọ̀ o wípé igbákejì aláṣẹ tẹ́lẹ̀ rílẹ̀ wa àtíkù abubakar kò ní gbogbo àwọn ìwà ọmọlúwàbí àbí pé kò tiẹ̀ ní gbogbo àwọn kárùfin eléyìí tó lè fi sọ́ dunudunu tàbí nàka lébùsọ̀ òun o wípé òun jẹ́ alájẹbánu alájẹbì alájẹrákábà bálàfọ́ọ́rà lẹ́yìn tí aláṣẹ tẹ́lẹ̀ rí olóyè olùṣègùn ọ ọbásanjọ́ tó ti kọ ìwé nípa òun sí àtìkù otom òun ló tún ṣe àpèjúwe àtìkù eléyìí tó jẹ ọmọ oyè sípò aláṣẹ níbi ètò ìdìbò táàdì lọ lábẹ́ àtíbàbà ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp gẹ́gẹ́ bí ọmọ oyè kan gbòógì eléyìí tó jẹ pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ìkànnìkan nínú ẹgbẹ́ òṣèlú náà wọn ò gbá tiẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ benue òun ló ń fèsì sí àtẹ̀jáde kan eléyìí tó wáyé láti pàṣẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́ka ìròyìn fún àtìkù ìyẹn frank shaibu níbi tó ti ń nàka àlébù sí gómìnà ọ̀hún àti àwọn márùn-ún míì eléyìí tí wọ́n wà lábẹ́ àti bàbá G5 wípé wọ́n lọ ń ṣe pẹ́pẹ́ fúrù lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC kí wọ́n bá máa gbé wọn lọ sílé ẹjọ́ ó ní kò rí bẹ́ẹ̀ o Àtíkù kò ṣe jáde wá kó wá sọ bẹ́ẹ̀ àṣà alápá kan ò lè gbádìyẹ ìwé ìròyìn Punch ló wà. kékeré egbò nígbèwé yá àgbà egbò nígbègbèsì tìlé wá tọ̀nà wá egbò nígbàgàn aṣọ ìgbìmọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà nílẹ̀ òkèèrè kí aláṣẹ bọ́lá ahmed tinubu kú oríire wọ́n sì pa àròkọ ó dáa bẹ́ẹ̀ ìwọ gangan ló kájú ẹ̀ sọ́wọ́ sórílẹ̀-èdè nàìjíríà bí wọ́n ṣe yan aláṣẹ orílẹ̀-èdè yìí bọ́lá ahmed tinubu gẹ́gẹ́ bí alága àjọ àwọn orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè ilẹ̀ áfíríkà tí ètò ọrọ̀ ajé wọn dọ́gba ecowas nínú àtẹ̀jáde kan èyí tí alága ìgbìmọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà nílẹ̀ òkèèrè náà fi síta sọ di mímọ̀ wípé bí wọ́n ṣe yan aláṣẹ bọ́lá ahmed tinubu ó dáa bẹ́ẹ̀ torí ìrírí tí aláṣẹ bọ́lá ahmed tinubu ti ní àti àwọn ọgbọ́n gbogbo pẹ̀lú òye àgbà máa ran ètò ọrọ̀ ajé àjọ ecowas lọ́wọ́ á sì lóore ọ̀fẹ́ náà láti fi mú ìdàgbàsókè àbá orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ wò ó nínú ìwé ìròyìn the punch. ẹ jẹ́ kí n máa bọ̀ lójú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí tó ń sọ wípé bó nínú rẹ bá ń jẹ̀gbá tí ẹ̀ ṣàìmọ̀dí ní kíkan kíkan tí ó fọ̀hùn kò kúkú gọ̀ ìdájọ́ olúwa ló ń dúró de. torí pé nbi tó dé yìí ẹni tó èèyàn ò lè mú ó dẹ̀kú káfálẹ́ ọlọ́run lọ́wọ́ àkọlé yẹn lélẹ́yìí tó ń sọ wípé ìpinnu eléyìí tí wọ́n sọ pé mo mú láti ṣiṣẹ́ tako Tinubu lásìkò ètò ìdìbò abẹ́nú tá a dì lọ òun ni wọ́n wá ń lò lásìkò yìí o láti máa fi lọ́tà lẹ́yìn ẹsẹ̀ mi Àdàmú òun ló ké gbàjarè lójú òpó ròyìn Platform Times níbi tá a ti rí kà wípé alága àpapọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc abdullahi adamu òun ló ti ń kọminú báyìí o tó sì ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹgbẹ́ òṣèlú apc òun ló jẹ́ pé ìṣe ni wọ́n dúró ṣọ́ṣọ́ báyìí o tó sì jẹ́ pé ìṣe ni wọ́n lọ ń takò òun látọ̀dọ̀ aláṣẹ tinubu wípé adamu yìí ṣe é gbàgbé ṣe é rántí wípé lásìkò ètò ìdìbò abẹnu eléyìí tá a dì lọ kò ṣiṣẹ́ fún yín o àwọn ìgbésẹ̀ eléyìí tó tó tako tó tako àfojúsùn yín gbogbo ẹ̀ ló gbè ó àdàmú òun ló wá kéde wípé olórí tẹ́lẹ̀ rí nínú nílẹ̀gbọ́n aṣòfin àgbà ilé wa ahmed lawan òun ló jẹ́ pé ìgbìmọ̀ àmúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú náà òun ló jẹ́ pé wọ́n dúró tẹ pọ́n sẹ́yìn rẹ̀ o tó sì jẹ́ pé ibi tẹ́ ẹ bá ti rí i dẹ báyìí ibẹ̀ náà òun ló yẹ kẹ́ ẹ ti rí ọlọ́sùn ìdí rèé o tóun ṣètò sápá ibi tí ìgbìmọ̀ àmúṣẹ́ṣe àpapọ̀ tí wọ́n tò sí àdàmú ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn kan lọ́jọ́rú àná ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ló wà láti bẹ̀ ẹja máa lọ sójú ọjà. níṣó mustaifo mustaifo ìbáṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní oa ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara ní gbóná àdáwátì ó sọ tútù náà. àwọn ọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni ló bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ají ibà arọ lè wé. ají mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun pàwùdà ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. pẹ̀lú ìfàmì òróró yan tó kún fún àánú ọlọ́run sàmú Olúwa lọ yóò tún ṣe yánú láyé gbogbo ènìyàn. gbogbo olùgbé abẹ́kúta o. láyé tí wọ́n lè sàmúlò àlọ́ bàbá adámi mọ́gbọ́n tí wọ́n Nàìjíríà láti Jerúsálẹ̀. ìgbà àkọ́kọ́ tí bàbá máa wọ̀lú abẹ́kúta rẹ̀ o. Sunday ọ̀sẹ̀ yìí sixteenth July. látago méje òwúrọ̀ seven a.m. òwúrọ̀ àánú morning of mercy. àánú ṣe tó bá yẹjú ọ̀rọ̀ oníbojúkọ èèyàn. ìwọ náà máa ń bọ̀. wọ́n á tẹ́rì rẹ sábẹ́ orí ọ̀fẹ́ àwọn èèyàn dìde táwọn gbà lọ́wọ́ ogun tó ń fọ olórí ìwòlí sàmúlò alábàbà dánimọ́gò báyìí o ìwọ náà wàá gba ìyanu kíákíá ká tó pàdé nù pàdé alágbára ọlọ́dọọdún yẹn ogun àkọ́bí pẹ̀lú wòlíì méje láàrin wákàtí méje lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ sunday ọ̀sẹ̀ yìí sixteen july aago méje òwúrọ̀ seven a.m. ní wòlíì sàmúlò alábàbà dánimọ́gò wọ́n ti máa da òróró ìgbẹ́dìde sóyè gbogbo èèyàn tcc grace of mercy bramonte tó wà lẹ́yìn conference hotel máa gbọ́ òkè mọ́sán lábẹ́ òkúta sọ̀rọ̀ tiẹ̀ náà dayọ̀ ó yá jẹ́ àlọ́ gbàdúrà. ẹ tún káàbọ̀ padà a ṣì wà lórí etí ọba ńlẹ̀ etí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta kọ́bà òkè kó má dà wá láàmú bí ẹni wọ jumpsuit tó wá lọ hmm. mo gì wá màmá para tọ́lẹ̀tì lọ́bọ̀ ni báwo ló ṣe fẹ́ bọ̀. ká tún yọ ti ògì kúrò ooru inú. <laughs> Eh, eh. ó yà kà síwájú. àdúgbẹ́ adíá fún ọmọ wọn lóńdó eh, ìwọ ló dẹ̀ mọ̀. èmi ò mẹ́nubọ̀ di o. Hmm ẹ ń bá sòkò sórùlé ó fẹ́ gbọ́ tẹnu onílé ìwé ìròyìn the punch ló kọ ìròyìn yìí tó ń sọ̀rọ̀ nípa olórí tẹ́lẹ̀ fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele pé ò ní gangan lámọnú odó tó ń fẹ́ dọ̀rùn lásìgàn tàbí tí ó dọ̀rùn láìsí lórí ti ẹ̀tọ́ rẹ̀ gbogbo lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ṣáájú wípé ó nílò kí wọ́n ṣe àwọn ìwádìí kan nípa ẹ̀ lákàtà ikọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì ní kí wọ́n fún ẹbí àti agbẹjọ́rò rẹ̀ láàyè kí wọ́n lè máa yọjú sí i tìgbé iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ sì tún fèsì padà wípé bí wọ́n bá filẹ̀ ó ṣeé ṣe kómi ó padà tẹ̀yìn wọ ìpínlẹ̀ nù òní ní ilé ẹjọ́ yóò máa gbé ìdájọ́ kalẹ̀ láti mọ ọ̀nà àti bí wọ́n ti fẹ́ ṣe ọ̀rọ̀ Godwin lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ ti àwọn ẹ̀sùn tó ti wà ṣáájú ẹ̀ ń bá nọmọ alápàtà bó ṣe nọmọ télọ̀ ó ṣeé ṣe kí nǹkan ó pakasọ̀ ìwé ìròyìn the punch ló kọ́ bẹ́ẹ̀ níbi lẹ́njà. ìwé ìròyìn punch yẹn náà ló mú eléyìí wá ká máa ṣe lóní bá tètè níbi tí mo ti rí àkórí yìí tó sọ wípé ibi orí igi eléyìí tí àṣà bá ti ń gbórí ẹ̀ jẹ́dìyẹ baálé kò ní pẹ́ di bíbẹ̀ ò lórí ọ̀rọ̀ ìkéde òun ìséde wípé kónílégbélé ọ̀gá àgbà àwọn ológun ilẹ̀ wa ló ti pàṣẹ ò wípé ibùbá àwọn ọmọ ẹgbẹ́ ipob ẹlọgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ò kẹ́ẹ̀sì kó gbogbo wọn pátápátá láì kó ẹnìkan àríkà wípé ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ wa Taoreed Lagbaja òun ló ti pàṣẹ fún ikọ̀ ológun ilẹ̀ wa wípé gbogbo àwọn ibi táwọn ọmọ ẹgbẹ́ IPOB tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra tí wọ́n sọ pé wọ́n ń ṣe ìkéde ìpè kónílégbélé kíkálukú fìdímọ́lẹ̀ ẹ̀ lásìkò táwọn èèyàn wà lẹ́nu iṣẹ́ wọ́n wá ní ní báyìí o ẹ lọ kọlù wọ́n ní gbogbo àwọn ibi tí wọ́n lúgọ sí láwọn agbègbè tí ń bẹ lẹ́kùn ìlà òrùgúsù orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ìkéde yìí òun ló jẹyọ lẹ́yìn ìgbà tí ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè biafra tó tẹ̀dó sílẹ̀ finland tí wọ́n pè ní simon ekpa tó kéde wípé ìséde òun kónílégbélé yóò lákàkì jákèjádò gbogbo ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù keje gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ wọ́n ní pàtàkì ìkéde láti lè fi béèrè fún ìtúsílẹ̀ láì ní àmúyẹ kankan ìyẹn olórí wọn nnamdi kanu tí wọ́n fi sí àhámọ́ tí wọ́n sì sọ pé fífi sí àhámọ́ rẹ̀ wípé kò tọ̀nà níbẹ̀ nígbà tó wá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀wé ìròyìn the punch ọ̀gá àgbà níléeṣẹ́ ológun ilẹ̀ wa lẹ́ka ti ìròyìn àti ìpolongo ọ̀gágun onyama uwachukwu òun ló wá kéde o wípé irúfẹ́ ìkéde bẹ́ẹ̀ ẹlẹ́sìn mìíràn ni àwọn ò sì lè faramọ́ torí pé àkèrè lè pète ìyẹ́ iye mọ́já ni òní gbà punch ló wà. àti pé alákàn tí ò bá júbà olú omi ló ń wọ́rù wọn gẹ́rẹ́gẹ́ àtìpó. Mm, nínú ìwé ìròyìn the punch ni mo ṣì wà ṣé a kì í mọ ogé ṣe lójú abúni a kì í mọ̀ ọ́n rìn lójú pẹ̀gànpẹ̀gàn lọ̀rọ̀ dà bí adíje sípò àṣẹ lábẹ́ òṣèlú labour party peter obi ṣe tako ìgbésẹ̀ kan èyí tí ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu ń gbé bó ṣe ké sáwọn gómìnà gómìnà wípé ẹ wá àwọn tí wọ́n tó tí wọ́n dángájíá láàrin yín tí wọ́n lè bójútó àwọn àjọ gbogbo bó ṣe tú àwọn ìgbìmọ̀ kan ká láìpẹ́ yìí tó sì nílò kí wọ́n tún yan àwọn míì tí ó máa bójútó àwọn ìgbìmọ̀ àti àjọ ọ̀hún tó jẹ́ ti ìjọba <clears throat> èyí tí alága ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq sọ di mímọ̀ wípé aláṣẹ ti pàṣẹ wípé títí kan àwọn tí wọ́n jẹ́ gómìnà lẹ́gbẹ́ òṣèlú alátakò láti wá àwọn tí wọ́n dáńtọ́ tí wọ́n sì dángájá tó gbangba sùn lọ́yẹ́ bí bójútó àwọn ìgbìmọ̀ kí wọ́n yàn wọ́n kí gbogbo nǹkan kó sì máa lọ dáadáa àdíje sípò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party peter obi bẹ̀rẹ̀ sí ní takò ọ̀rọ̀ òun pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bó bá ti ṣe wun ni náà làásù òṣà ẹ̀nì ìwé ìròyìn the punch. ìwé ìròyìn platform times níbẹ̀ ó ní mo tún gún wá síbí ọlọ́ba níbo tí mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé ẹni wà nídìí ọ̀dùnkún òun ló yẹ kó wà eléwo imú òun náà ló yẹ kó tẹ̀ ò ibùdó kan wáyà mi eléyìí tó máa ń ṣe àbójútó àwọn ohun ìjà ogun lórílẹ̀‐èdè nàìjíríà òun ló ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o láti kó àwọn ohun ìjà ogun eléyìí tí àwọn èèyàn kó rọra lọ́nà tí ò bófin mu láti máa gbà lọ́wọ́ wọn kí wọ́n sì fojú àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá náà máa lọ fojú wọn wí náà òfin ìyẹn làkórí tí mo rí nínú ìwé ìròyìn platform times lábẹ́ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ òun ni mo ti wá rí o tí wọ́n ń sọ pé ibùdó kan eléyìí tó jẹ́ ti ilẹ̀ ẹ̀ wa tó ń ṣe àbójútó àti àkóso lórí gbogbo àwọn ohun ìjà ogun olóró eléyìí tó jẹ́ kéékèèké àtàwọn tó kẹtẹ̀ǹfẹ̀ òun ló ti kéde wípé ní báyìí o àwọn ìgbésẹ̀ àtàwọn ètò ló ti wà ńlẹ̀ sẹpẹ́sẹpẹ́ láti máa rí dájú gbé gbogbo àwọn ohun ìjà ogun olóró eléyìí tí àwọn èèyàn kan tí wọ́n láṣẹ lábẹ́ òfin láti kórura eléyìí tí wọ́n kórura wọ́n ní ní báyìí gbogbo ẹ̀ òun làwọn yóò bẹ̀rẹ̀ sí ní gbà ó ibùdó náà òun ló tún kéde wípé ní báyìí gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n fi ọ̀nà ìbùrú kó ohun ìjà ogun wọlé sórílẹ̀ yìí àbí fi ṣe àwọn èèyàn lọ́ṣẹ̀ wọ́n ní ní báyìí láìpẹ́ láì jìnnà wọ́n ń gbé wọn lọ sílé ẹjọ́ ò nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbà fún ibùdó náà lẹ́kùn ìwọ̀ gúúsù ṣọlá akínládé òun ló ṣ ṣípayé yìí lásìkò ìfọ̀rọ̀wérọ̀ lọ́jọ́rú àná pẹ̀lú àlàyé pé gbogbo àwọn èèyàn eléyìí tí ọwọ́ ti tó wípé wọ́n ń fi ọ̀nà ẹ̀bùrú kóhun ìjà ogun wọlé sórílẹ̀-èdè yìí wọ̀ ní o nílé ẹjọ́ Platform Times tó jáde láàárọ̀ yìí òun ló lẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn. a kì í ṣe é tán ní Ọ̀yọ́ ó ṣe é tán ẹni Ṣàngó fi dá ó ṣe é Ṣàngó ló dífá fún ìròyìn tọ́wọ́ mi bá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Ìbàdàn ìfinisípò bí olóyè ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn olóyè rasheed ládọjà ṣe wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ òmùẹ̀rọ ṣèyí mákindé olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba lẹ́kàn balógun gẹ́rẹ́gẹ́ lọ síwájú àwọn tí wọ́n mọ̀ tẹ̀fọ́n tẹ̀dọ̀ òfin ilé ẹjọ́ lórí ìgbésẹ̀ tó gbé láti gbé àwọn olóyè kan ga kúrò nípò tí wọ́n wà lọ sí ipò àwọn olóyè tí ó bẹ̀rẹ̀ sí ni máa dé adé láìpẹ́ ìbẹ́ẹ̀ bá gbàgbé àwọn bíi ọba mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni wọn fún ní adé adé àwọn bíi olóyè ni wọ́n sọ di ọba tí wọ́n sì fún wọn ní adé láìpẹ́ yìí níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wà onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ládọjà ló yẹ kó wà lára wọn tí wọ́n fún ní adé náà ṣùgbọ́n tó kọ̀ póun ò lo àwọn adé irú adé bẹ́ẹ̀ póun ò lè máa dé àwọn adé irú èyí tí gómìnà fẹ́ gbé fún wọn náà adé ìṣẹ̀ǹbáyé gangan tolúbàdàn tilẹ̀ ìbàdàn ńlá tàrí òun wọ̀nà fún tí òun sì máa dé lójú ẹ̀mí òun ní báyìí ọ̀rọ̀ tó bá ti dọ̀rọ̀ ìlú gbàgede ìlú láti yanjú ẹ̀ ó ti wọ́ ọ̀rọ̀ òun tuurutu ó sì ti kó gbẹ̀dú ẹ̀ wọ gbàgede ilé ẹjọ́ kí ilé ẹjọ́ bá wọn dá sí torí oúnjẹ ẹ̀wọ̀ sí tẹran tẹran làádà padà ìròyìn yẹn gùn jàǹràn o kò tán síbẹ̀ ṣùgbọ́n torí àsìkò ẹ tọ́ bọ́dẹ ṣe ń tọpa ẹran nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé bá a bá ń wá pèrègún etí odò òun láti lè gan ni ẹ̀ o àkọlé yẹn leléyìí tó ń sọ wípé àjọ elétò ìdánwò nílẹ̀ wa ìyẹn National Examination Council òun ló ti yọ̀ǹda èsì ìdánwò common entrance tọdún 2023 pen pushing òun ni mo ti rí o níbi tí àjọ elétò ìdánwò NECO ni wọ́n ti ń jẹ́ kó ti mọ̀ pé ní báyìí àbájáde èsì ìdánwò àṣewọlé eléyìí tí wọ́n pè ní National Common Entrance Examination òun ni wọ́n ti gbé jáde o tó sì jẹ́ wípé wípé ní báyìí ó fi hàn wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ń lọ bíi mẹ́rìndínlọ́gọ́rin òun ni wọ́n ní máàkì tó ń lọ bíi igba àti mẹ́ta nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ń lọ bíi mẹ́fà àwọn yẹn náà máàkì tiwọn ó pa wọ́n léra wọn akọ̀wé àgbà nílé iṣẹ́ ìjọba tó wà fún ètò ẹ̀kọ́ Andrew Adejo òun ló tẹ́ pẹpẹ àbájáde èsì ìdánwò náà pen pushing òun ni gbogbo kinní ọ̀hún òun ló lùtẹ̀ sí. jẹ́ àtúnṣe àríyànjú sójú ọjà náà. orúkọ mi ni yèyélúà tóyìn adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe ń gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pè ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five 513 3528 0909 513 3528. Bákan náà, ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o kí ló ń jẹ́ sọ́kàwé níbi tójú làdé yìí níbi tí advanced sewage digester wà kékulé ó gbọ́ kó sọ fún toko baba ńlákú baba sọ́kàwé ní advance way digester sọ́kàwé tẹ̀ ń gbẹ́ ẹ kan lẹ̀ ń fi gbàyè rẹpẹtẹ láyìíká ilé ni ẹ tún gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ ẹ tó búlọ̀kù rẹpẹtẹ irin kankéré tòun sìmẹ́ǹtì àtúngbọ̀n yín lówó lọ nítorí a fẹ́ tọ́jú ìgbọ̀nsẹ̀ nínú ilé síbẹ̀síbẹ̀ náà yóò kún gbẹ̀yìn gbẹ̀yìn ni ṣùgbọ́n ó tó gẹ́ o advanced sewage digester dé ìwọ̀nba àyè kókó lónìí ó sọ lọ́jọ́ sí kò ní kún láéláé káfàtà bọ́dún ṣe ń gorí ọdún ẹ ò lè bá ìgbọ̀nsẹ̀ olókan nínú rẹ̀ yóò ti pòórá yóò ti digest technology ìgbàlódé ni wọ́n ń pè bẹ́ẹ̀ advanced way digester ti gbapò lọ́wọ́ sọ́kàwé iléeṣẹ́ ọgbọ́n inú enterprises ẹ̀ka iléeṣẹ́ bẹ̀bẹ̀ musiliu production ló ń báni sọ lọ́jọ́ káàkiri ilé kàn sí wọn lónìí ní nọ́mbà fourteen b show complex nítòsí crown royal hotel abẹ́òkúta tàbí kẹ́ ẹ pè wọ́n sórí oh eight one zero zero zero nine one eight three three àti zero nine zero two eight zero two six one six zero. It's your chance to be a millionaire. Win big in the Hope Wallet promo. Hope He Is Back is giving away 2 million naira every week. Amazing, right? Open a Hope Wallet account and get 500 naira welcome bonus. Here's the best part. Transact five times or more in a week and start your journey to be a millionaire by winning 50,000 naira weekly. As Hope He Is Back gives away 2 million naira every week to existing and new customers. The more you transact, the higher your chances of winning. To get started, dial star 569 star 9 hash or download the Hope Digital app or visit www.hopeisbank.com. Terms and conditions apply. Hope, succeed, Hope Bank always. ẹ wo kò jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ká máa lọ láàárọ̀ ìyá àkànṣe ó ń bẹ lọ́wọ́ iwájú èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ẹgbẹ́ àwọn iṣẹ́ àkànṣe yìí kẹ́ ẹ mú wọn lò. bẹ́ẹ̀ ó ṣe pàtàkì torí hmm. jíjẹ kọ́ là ṣe sin ẹyẹ ayé kò tọ́ nílé Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè ire o. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. bí a bá bọ̀rọ̀ dórí àwọn àìsàn ahaniléèmọ̀ tó máa ń kojú àwọn àgbàlagbà ọ̀kan gbòógì ní àìsàn ìtọ̀ ṣúgà àti àtọ̀gbẹ́jẹ́ ìwádìí fi hàn pé àìsàn burúkú yìí a máa yọrí sí egbò àdá àjínà àwọn ìṣòro tó rọ̀ mẹ́ẹ̀dọ̀ a sì tún máa yọrí sí ríran bàìbàì ẹlòmíràn tiẹ̀ lè máa nímọ̀ lára òkúta wínrínwín lọ́wọ́ rẹ̀ nígbà tó bá fọwọ́ pa ọwọ́ pọ̀ láì ṣe pé ọwọ́ náà kò mọ́ kò wá tán síbẹ̀ o ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn onímọ̀ ètò ìlera tọ́ka sí àwọn àpẹẹrẹ ìtọ̀ ṣúgà ó lè jẹ́ orí fífọ́ kó máa rẹni ìfúnpá gíga ó sì tún lè jẹ́ ohun tó ń mú kí tọkọtaya má lè gbádùn ìbálòpọ̀ àwọn onímọ̀ tó tọ́ka sí àpẹẹrẹ àìsàn bíi àfàsó ẹsẹ̀ kí ẹsẹ̀ máa kú tàìtàì kò sídìí fún ọ láti bẹ̀rù àwọn onímọ̀ ètò ìlera ti tọ́ka sí àwọn ọ̀nà tó dára láti dáàbò bo ara ẹni lọ́wọ́ ìkọlù àìsàn ìtọ̀ ṣúgà àti àtọ̀gbẹ jọ̀wọ́ tẹ́tí kí o gbọ́ mi dáadáa. Avis Speciality ti ṣètò àwọn elétò ìlera tí wọn yóò ṣètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún ọ. wàá jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ àti ìtọ́nisọ́nà kí n tó sọ àwọn àǹfààní mìíràn tó máa jẹ tí o bá wá ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí kọ fóònù nọ́mbà yìí sílẹ̀ zero seven zero four nine seven three five four six two lẹ́ẹ̀kan sí zero seven zero four nine seven three five four six two ọ́fíìsì ap speciality wà ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ Ebenfem filling station sátidé ọ̀sẹ̀ yìí ni o tètè dé kí o sì fi orúkọ sílẹ̀ láti aago méje sí mẹ́jọ àárọ̀ kí ètò tó bẹ̀rẹ̀ nítorí pé àwọn tó bá tètè forúkọ sílẹ̀ kí ètò tó bẹ̀rẹ̀ ni wọn yóò dá lóhùn ọ̀fẹ́ sì ni àwọn ohun tí wàá jàǹfààní rèé wàá jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ Evi Speciality ti ṣètò àwọn elétò ìlera láti ṣàyẹ̀wò ọ̀fẹ́ fún ọ pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé àwọn àǹfààní mìíràn tí ẹ ó tún jẹ ni ìbánisọ̀rọ̀ pọ̀ lójúkojú fún àmọ̀ràn tètè dé láago méje sí mẹ́jọ àárọ̀ fún ìforúkọsílẹ̀ kí ètò tó bẹ̀rẹ̀ láago mẹ́jọ ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé zero seven zero four nine seven three five four six two lẹ́ẹ̀kan sí zero seven zero four nine seven three five four six two ọ̀fẹ́ nìdánilẹ́kọ̀ọ́ yìí má ṣe fààyè gba diabetes ìtọ̀ ṣúgà àti àtọ̀gbẹ mọ́ lágọ̀ọ́ ara rẹ gbé ìgbésẹ̀ kíákíá lónìí. fún ni níwòsàn olóyún abẹ́rẹ́ láì ṣiṣẹ́ abẹ́ ewé ń jẹ́ ogun jẹ́. má ṣe lògùn without doctor's prescription mo ń tẹnu mọ́ mo ń tẹnu mọ́ call on doctor's attention if you need solution mo ń tẹnu mọ́. one oh seven point nine fm abẹ́òkúta òkúta akọni láàrin àwọn ìlú tọ́ mo kí yín ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa ìròyìn ayọ̀ ńlá mú tọ̀ yín wá o láti iléeṣẹ́ embrace agri consult àlejò mi sì ti wà ń kalẹ̀ àlejò mi ẹ dákọ yín fún àwọn aráalé. ẹ ṣe olóòtú orúkọ tèmi ni farmer shulamite mo jẹ́ aṣojú fún embrace agri consult. kí ni tẹ́ ẹ ní fún wa gan-an. nǹkan tá a mú wá jẹ́ àjà àbálẹ̀ tuntun ni a pè ní project five thousand project five thousand ó wà lórí ọ̀gbìn olú nìkan ṣoṣo kí ni project five thousand dá lé lórí ni pé a fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú èèyàn five thousand lórí ọ̀gbìn olú nìkan ṣoṣo tó bá ṣe ń gbìn á máa rà á sì máa tà fún àwọn tó jẹ́ agent wa tí wọ́n wà ní òkè òkun tí wọ́n fẹ́ máa tà sọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti sọ fún wa wípé àwọn nídìí ten thousand tons of mushroom lóṣooṣù hmm. ibo la ti fẹ́ rí olóòtú ìdí nìyẹn tá a fi wà ipe káwọn èèyàn kan wá túyáyá kan túyàyà bọ́ síta kan wá bẹ̀rẹ̀ sí ní máa gbin olú owó wà nídìí olú more than one hundred percent gain ló wà lórí olú yàtọ̀ sí yẹn ṣé wàá rí àwọn àǹfààní tó lágbára wà lórí olú o. ẹ ṣáà wò. olú ní àwọn vitamins tó pọ̀ lára ó ní vitamin b two riboflavin ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní folate vitamin b nine ó ní thiamine vitamin b one ló ń jẹ́ bẹ́ẹ̀ pantotanic acid vitamin b five ló ń jẹ́ jẹ́ bẹ́ẹ̀ ó tún wá ní niacin vitamin b three ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé rí gbogbo àwọn vitamins tá a dárúkọ wọ̀nyí ló jẹ́ pé wọ́n máa ń jẹ́ kí ara wa kó tètè produce red blood cell red blood cell yìí dẹ̀ ló ń gbé oxygen káàkiri gbogbo ara wa kí wá ní àǹfààní tẹ́lẹ̀ ìfẹ́ fún wa ni pé ẹni tó bá ń jẹ olúdéédé ara wọn túbọ̀ máa máa jí pépé dáadáa olú ti ní vitamin d nínú ó ní vitamin c ó ní selenium selenium yẹn ló máa ń protect àwọn sẹ́ẹ̀lì inú ara wa èyí tí ò ní jẹ́ kí a tètè kó àrùn lóríṣiríṣi àbí ká ní kánsà ó máa ń prevent ẹ̀ fúndìí èyí ó yẹ ká kọ́ nípa ọ̀gbìn olú ká sì máa jẹ olú déédéé ṣe rí àwọn ìwòsàn tọ́lọ́run fi sí ara olú ó lágbára gan ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe ní abẹ́òkúta ń bí àti ní àrígbájó àti ní ọjà ọ̀dàn ní ọjọ́ thursday la fẹ́ ṣe ti abẹ́òkúta ọjọ́ friday ni ti àrígbájó ọjọ́ saturday ni ti ọjà ọ̀dàn ẹ jẹ́ káwọn èèyàn máa bọ̀ yàtọ̀ sí ìyẹn ṣe rí gbogbo àwọn tí wọ́n bá wá kọ́ ọ̀gbìn olú lọ́dọ̀ wa àǹfààní ńlá kan wà fún wọn àǹfààní tó dẹ̀ wà fún wọn ni pé gbogbo material tán fẹ́ lò tán fẹ́ lọ máa fi bẹ̀rẹ̀ olú tiwọn ọ̀fẹ́ la máa fún wọn. lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ni ọ̀fẹ́ la máa fún wọn torí pé mm. afẹ́kàn tètè lọ bẹ̀rẹ̀ afẹ́kàn mọ̀ torí pé ten thousand tons tán ní ká máa mú wáyé ó eh. gbọ́dọ̀ pé a jọ jẹ èrè gọbọi tó wà nídìí olú yìí ni. ṣé ẹ wá rí èmi ní ìwọ tó ṣẹ̀ jáde léèwé tí òun wò pé kò síṣẹ́ iṣẹ́ wà civil servant ní ìwọ o fẹ́ ní plan b iṣẹ́ wà àbí bóyá èyí ti wá rìtáyà ẹ̀ ń wò pé kí tún fẹ́ ṣe ẹ jọ ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ olú yìí lápapọ̀. ọ̀gbìn olú. bẹ́ẹ̀ ni hmm. àti pé branches tí olú pín sí pọ̀ gan tó jẹ́ wípé tó ò bá rówó ń di èlé wàá rówó ń di èlé fún àpẹẹrẹ mushroom suya báwo ni a ṣe lè ṣe mushroom sí suya crunchy mushroom báwo la ṣe lè ṣe ṣe mushroom sí pékeré báwo la ṣe ń ṣe tí nǹkó mushroom àtàwọn oríṣiríṣi nǹkan míì tá a lè sọ olúdà gbogbo ẹ̀ la fẹ́ kọ́ wa gbogbo ẹ̀ la máa mọ̀ káwọn èèyàn kàn wá sí sẹ́mínà tá a fẹ́ ṣe yìí. ibo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ó ti wáyé. sẹ́mínà yẹn máa wáyé ní Abẹ́òkúta ní kìlómítà two ayé